إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إله فهو المؤتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله asalaamu aleykum wa rahmatulahi wa barakatu. mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi ẹ kú ọjọ́ mẹ́ta lórí èsì ọ̀rọ̀ fún mòrítádọ̀ agbẹ́sìnga ẹni tí ó ṣe wáàsí tí ó fi rinlẹ̀ wípé mùsùlùmí lè jẹ ajá mùsùlùmí ó lè sin ajá mùsùlùmí ó lè ṣòwò ajá ní eléyìí tí ọ̀gá rẹ̀ Jamiu Adégúnwà Labaika de Christ tí òun náà sọ tó ní láti ẹnu dàírẹ́kìtì mùsùlùmí lè jẹ ajá èsì náà ni a ti ń fọ̀ bó tilẹ̀ gà sí wípé a lọ tààrà sí orí ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n a fẹ́ wu tegbòtegbò ni nítorí wípé gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú ọ̀rọ̀ wọn àwọn bíi mòrítádọ̀ àgbẹ̀sìgá ni àwọn bíi jamiu adégúnwà ni àwọn bíi saheed mubarak ni àwọn bíi mudiru mọ́dẹ́kàsì ni àti gbogbo orú wọn níbikíbi yòówù kí wọ́n wà ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ afọ́jú tó fọ́ àwo ni ohun tó fọ́ ní ara afọ́jú ó ju àwo lọ. bákan náà ọ̀rọ̀ wọn ó dàbí ọ̀rọ̀ amúkùn tó ru ẹrù tí ẹrù rẹ̀ wọ́ ni. tí àwọn èèyàn wá ń sọ pé ẹrù tí amúkùn rù ẹrù tí amúkùn gbé ọmọ wọ̀ ọ́ wọ́n sọ fún wọn pé kì í ṣe ẹrù orí amúkùn lọ́wọ́ bí kò ṣe ẹsẹ̀ amúkùn ìdí nìyí tó fi já sí wípé ọ̀nà tí mo gbà fẹ́ ṣe àlàyé ọ̀rọ̀ mi òun ni pé a gbọ́dọ̀ mọ ipò tí súnà ipò tí hadisi wà nínú Islam wàyí o a ti sọ àwọn iṣẹ́ tí hadis àti Kùránì máa ń ṣe nínú Islam bí àpẹẹrẹ a ti sọ fún wa wípé hadisi àti súnà wọ́n lè mú àlàyé wá lórí alukur'an hadisi àti sunna wọ́n lè mú ìlànà wá ìlànà òfin tí ò sì ní sí òfin yẹn nínú quran tààrà hadisi àti suna wọ́n lè mú ìtàn wá tí ìtàn náà kò sì ní sí nínú alukur'an bákan náà hadisi àti súnà ànábì ó lè de ọ̀rọ̀ tí kùránì bá tú ẹnu ẹ̀ sílẹ̀ gbogbo ìwọ̀nyí ni a ti sọ kọjá bọ́ sẹ́yìn ní òní èyí tí a fẹ́ mú sọ nínú ọ̀rọ̀ náà tó sì jẹ́ abala tó máa kẹ́yìn òun náà ni abala iṣẹ́ mìíràn tí hadith àti sunna nabi máa ń ṣe lórí alukur'an tàbí nínú islam òun náà ni al-ahadith tukhassisu ma yu'ammimu alukur'an al-ahadith wa sunna annabawiya tukhassisu ma yu'ammimu alukur'an hadisi tàbí sunna anabi wọ́n lè ṣe àdáyanrí ohun tí kùránì mú wá ní ìmúwá gbogbogbò ìyẹn ni pé hadísì tàbí súnà nẹ́bì yóò máa ṣe àdáyanrí ọ̀rọ̀ tí kùránì mú wá ní ìmúwá gbogbogbò. kí eléyìí kó lè yé wa dáadáa ẹ jẹ́ kí a mú àpẹẹrẹ wá àpẹẹrẹ pọ̀ ṣùgbọ́n máa mú díẹ̀ wá àpẹẹrẹ àkọ́kọ́ nínú alukur'an nínú sọ́rọ́tù nìsà quran 4 láti orí àyà 22 títí dé àyà twenty tí a bá lọ kà á fúnra ara wa ohun tá a máa rí ń bẹ̀ ni wa ta'ala ó ka àwọn obìnrin kan tí ọkùnrin kan ò lè fẹ́. bíi ìyàwó bàbá ẹni ìyá ẹni ọmọbìnrin ẹni arábìnrin ẹni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú àwọn tọ́lọ̀ wá kà wípé ọkùnrin kan ò lè fẹ́ tọ́rọ̀ bá jẹ mọ́ òun náà ni wà á ń tẹ́jú máa ń bẹ́yìn náà lè òkúta yìí ni èèyàn gbọ́dọ̀ fẹ́ arábìnrin méjì papọ̀ ìyẹn ni pé ẹ̀gbọ́n àtàbúrò tàbí táyé kẹ́hìndé lóbìnrin ọkùnrin kan ò gbọ́dọ̀ fẹ́ wọn papọ̀ lẹ́ẹ̀kan náà tí ó bá fẹ́ àkọ́kọ́ tí òpin yà dé bá wọn ó lè fẹ́ ìkejì àmọ́ kò gbọ́dọ̀ wá fẹ́ ẹ̀gbọ́n àti àbúrò tàbí kó fẹ́ ìbejì tí wọ́n jẹ́ obìnrin papọ̀ ní ẹ̀ẹ̀kan náà. now gbogbo àwọn tọ́lọ wá kàálẹ̀ nínú àyà yìí nígbà tí yóò wá parí ọ̀rọ̀ nígbà ka gbogbo wọn ni máa wàrọ́ àdáàlìkùn yàtọ̀ sáwọn tá a kà yí o àwọn tó ṣẹ́kù a ṣe ní ẹ̀tọ́ fún yín asáré ka iye àwọn tí ọlọ́run ọba ṣe léwọ̀ ń bẹ̀ aláwo ní wàlá tẹ́ǹkìhù máa nà káhà ábá òkun mìíràn ẹ má fẹ́ èyí tí àwọn bàbá yín ti fẹ́ nínú àwọn obìnrin ìyẹn ni pé ẹ má fẹ́ ìyàwó bàbá yín bàbá yín ti fẹ́ rí òpin àti dé bá wọn ìyàwó tí bàbá ẹni bá ti bá ní àjọṣepọ̀ tó ti bá sun oorun ìfẹ́ bọ́ sẹ́yìn yálà òpinya tara tàbí òpinya tẹ̀mí tó bá dé bá bàbá àti arábìnrin yẹn ọmọ bàbá yẹn kò gbọ́dọ̀ fẹ́ ẹni tí bàbá rẹ̀ ti fẹ́ rí bọ́ sẹ́yìn. ìlàmà kọ̀dí sálàf àfi èyí tó ti síwájú nínú àṣìṣe tẹ́ ẹ ti ṣe nípa pé kí ọmọ kó fẹ́ ìyàwó tí bàbá ẹ̀ kọ̀ sílẹ̀ tàbí kó fẹ́ ìyàwó bàbá rẹ̀ lẹ́yìn ìgbà tí ó bá jáde opó ikú ọkọ rẹ̀. iná innahu kana fahisha aburú ni o wà mákìtàn ìwábìínú ọlọ́run ni ẹ̀ṣẹ̀ ńlá ni wàsá àṣẹ̀bí ìlà àní ò dáa lọ́nà. gbogbo ọ̀nà tíyàn bá tọ̀ tí ó bá fi lọ fẹ́ ìyàwó tí bàbá ẹ̀ ti fẹ́ rí ọlọ́run ní kò dáa ká jìnnà sí i. nínú àyà yẹn ìyàwó bàbá ẹni tí òpin àti dé bá òun àti bàbá wa wọn là gbọ́dọ̀ fẹ́ ìyẹn jẹ́ ìsọ̀rí obìnrin àkọ́kọ́ lẹ́yìn náà nínú àyà twenty three ọlọ́run wa ní hurimati aleikum umahatukum a ṣe àwọn ìyá yín léwọ̀ fún yín ẹ gbọ́dọ̀ fẹ́ wọn ó di ìsọ̀rí méjì wabanatukum àwọn ọmọbìnrin yín ẹ gbọ́dọ̀ fẹ́ wọn ó di mẹ́ta wa akhawatukum àwọn arábìnrin yín ẹ gbọ́dọ̀ fẹ́ wọn ó di mẹ́rin wa ammatukum arábìnrin bàbá yín ẹ̀gbọ́n tàbí àbúrò bàbá rẹ̀ ò gbọ́dọ̀ tójóbìnrin arábìnrin bàbá rẹ̀ yálà ó jẹ̀gbọ́n àbójábúrò rẹ̀ ò gbọ́dọ̀ fẹ́ wàhálàtùkùm arábìnrin ìyá yín yálà ó jẹ̀gbọ́n màmá rẹ̀ àbójábúrò màmá rẹ̀ ò gbọ́dọ̀ fi sáyà ó di mélòó báwọn ìkíní ìyàwó bàbá ẹni tọkọ sílẹ̀ tàbí tí òpin àti dé bá wọn ìkejì ìyá ẹni ìkẹta ọmọbìnrin ẹni ìkẹrin arábìnrin ẹni wàkàwàtùkùm arábìnrin ẹni ìkarùn àmàtùkùm arábìnrin bàbá ẹni ìkẹfà kọ̀ọ̀látùkùm arábìnrin ìyá ẹni. ìkeje wabanatul akh ọmọbìnrin arákùnrin ẹni ìkẹjọ wà banatul uqt ọmọbìnrin arábìnrin ẹni. ìkẹjọ wà banatul uqt ọmọbìnrin arábìnrin ẹni ìkẹsàn-án wà umahatukum aláàtì àrìdọ̀ ànákùm àti ìyá tí ó fún yín lọ́yàn mu nígbà tẹ́ ẹ̀ tí ìjà lẹ́nu ọyàn àti àwọn ìyá tí wọ́n fún yín ní ọyàn mu nígbà tẹ́ ẹ̀ tí ìjà lẹ́nu ọyàn mímu. táwọn aka yíyó ìbáyẹn o wà àkàwà tukùn mí nà rọ̀dọ̀ à àti arábìnrin tí ẹjọ́ mu ọyàn kan náà lásìkò tẹ́ ẹ̀ tí ìjà lẹ́nu ọyàn lọ́dọ̀ obìnrin tí kìí ṣe ìyá tó bí yín gangan wa umahatu nisaikum àwọn ìyá ìyàwó yín ìyá tó bí ìyàwó tẹ́ ẹ fẹ́ yálà nípasẹ̀ bíbí tàbí nípasẹ̀ ìfúnnilọ́yàn mu wàrọ̀bà ibùkùn aláàtì fi hùjúrìkùn mínísà ìkùn aláàtì dàkọ́tùn bìhìnà àti àwọn ọmọ tẹ́ ẹ gbà wò lóbìnrin rọ̀bà ibùkùn àwọn ọmọbìnrin tẹ́ ẹ gbà wò àwọn ọmọ tíyàwó yín ti bí síbì kan tọ́wájóbìnrin tẹ́ ẹ gbà nínú ilé yín tó gá sí pé ìyàwó tẹ́ ẹ fẹ́ ló bí àwọn ọmọ yẹn tẹ́ ẹ sì ti wọlé tọ ìyá wọn tẹ́ ti ṣe lọ́kọláya pẹ̀lú ara yín fàyín lamtẹkùnù dàkàtún bìyín ná tọ́ba gá sí wípé ẹ tí ì wọlé tọ̀ wọ́n tẹ́ ẹ̀ tí ì súnmọ́ wọn fàlàjùnà aleikum nígbà náà kò sí ẹ̀ṣẹ̀ fún yín tí ẹ kọ́kọ́ rí ìyá ẹ ti bá a sọ̀rọ̀ ìfẹ́ ẹ wá rí ọmọ rẹ̀ lẹ bá pahùn dà pé ọmọ rẹ gangan ni ó wù mí tí mo fẹ́ fẹ́ níwọ̀n ìgbà tí ẹ̀ tí ì sùn mọ́ ìyá rẹ̀ ẹ lè fẹ́ nígbà náà wàhálà ìlú abnaikum alẹ́dínà min àti àwọn ìyàwó ọmọkùnrin yín ọmọkùnrin tẹ́ ẹ bí min asiláàbìkùm àwọn ọmọ tí àtọ̀ wọn jáde ní ọ̀pẹ́ ẹ̀yìn yín ìyàwó ọmọ ẹni a gbọ́dọ̀ fẹ́ wà á ń tẹ̀jì máàrún bẹ́ẹ̀nà òkúta ìní àti pé kẹ́ ẹ fẹ́ arábìnrin méjì papọ̀ tí wọ́n jẹ́ tẹ̀gbọ́n-tàbúrò ọmọ ìyá kan náà ni wọ́n ni tàbí wọ́n jọ jẹ́ ọmọ bàbá kan náà ẹ gbọ́dọ̀ fẹ́ méjèèjì papọ̀ ní àsìkò kan náà ṣùgbọ́n tẹ́ ẹ bá fẹ́ àkọ́kọ́ tí òpin àdébáyín ẹ tún lè lọ tọrọ ìkejì ilá má kọ̀dísàlàf àyàfi ohun tó ti síwájú lọ tẹ́ ti ṣe láì da ẹ má tún dán wò mọ́ lásìkò yìí inna Allaha kana inna Allaha rahima dagudaju aláwo ó ń jẹ́ aláforíjìn oníkẹ́ àyà náà tó wá tẹ̀ wájú nínú àyà twenty four ó ní. walimusonaatu minanisa àti àwọn abilékọ nínú àwọn obìnrin obìnrin tó bá wà nílé ọkọ ọ gbọ́dọ̀ gbà mọ́ ọkọ ẹ̀ lọ́wọ́ ọ gbọ́dọ̀ fẹ́ ìlàmà malakati àìmánukùn àyàfi èyí tí ọwọ́ ọ̀tún yín bá jọba lé lórí ìyẹn ni àwọn ẹrú ogun tí wọ́n bá kó obìnrin lẹ́rú òpin àti dé bá òun àti ọkọ rẹ̀ nígbà tí wọ́n ti kó mẹ́rú lójú ogun ẹ̀sìn. irú obìnrin bẹ́ẹ̀ olówó ẹrú ó lè sọ obìnrin yẹn di aya tàbí kó di nǹkan ìtura gẹ́gẹ́ bí ẹ̀sìn wa ṣe fi ààyè ẹ̀ sílẹ̀ fún wa. kìtàbà Allahi alaykum ọlọ́ọ̀ ní ohun tí mo kà á lẹ̀ yìí o ọlọ́run ni ọkọ̀ lẹ́yìn lórí bẹ́ẹ̀ o pé àwọn tẹ́ ẹ̀ gbọ́dọ̀ fẹ́ nìyí o wà òhìlà alákùn máa wàrọ̀ àdáàlìkùn yàtọ̀ sí àwọn eléyìí àwọn obìnrin yòókù tó ṣẹ́kù ẹ lè fẹ́ nínú wọn now nínú àwọn obìnrin tó ṣẹ́kù òun ni tí àwọn àyà yóò sì sọ nípa wọn òun ni kí ọkùnrin kan kó fẹ́ obìnrin kan kó tún wá fẹ́ kó tún wá fẹ́ arákùn arábìnrin arábìnrin bàbá yàwó tàbí arábìnrin ìyá yàwó ìyẹn ni pé ọkùnrin kan ó fẹ́ yàwó ó fẹ́ ọmọbìnrin kan ẹni tó wá jẹ́ àǹtí ẹ̀ yálà nígun bàbá tàbí nígun màmá ǹjẹ́ tó bá tún rírú ẹni bẹ́ẹ̀ ṣó lè fẹ́ kò pọn dandan kí àǹtí èèyàn ẹni tó wà nípò àǹtí tó wà ní ipò àbúrò bàbá ẹni tàbí àbúrò yẹ ẹni kò pọn dandan kó jù wá lọ o ẹ rántí o so èjì ẹ ṣe bàríà ṣùgbọ́n arákùnrin yìí ó ti fẹ́ ọmọbìnrin kan ó tún wá rí arábìnrin bàbá ìyàwó rẹ̀ tàbí arábìnrin ìyá ìyàwó rẹ̀ ǹjọ́ lè fẹ́ níbàámu sí ayalu kùránì yìí ọlọ́run ò kó fẹ́rú ẹni bẹ́ẹ̀ kún èèwọ̀ rárá kò kún èèwọ̀ ṣùgbọ́n anabi sallallahu alayhi wa sallam ó jẹ́ ká mọ̀ wípé níwọ̀n ìgbà tí arábìnrin yẹn bá ń bẹ́nu ilé rẹ̀ ọ gbọ́dọ̀ fẹ́ arábìnrin bàbá rẹ̀ tàbí arábìnrin màmá rẹ̀ kọ́ wá pa àwọn méjèèjì pọ̀ sínú ilé lẹ́ẹ̀kan náà ipò tó wà ipò tí ohun tó ṣe yẹn wà òun náà ní ipò tí ẹni tó fẹ́ ẹ̀gbọ́n àtàbúrò wà òfin tó de fífẹ́ ẹ̀gbọ́n àtàbúrò papọ̀ lẹ́ẹ̀kan náà òfin tó de fífẹ́ ìbejì tí ó jóbìnrin papọ̀ lẹ́ẹ̀kan náà fún ọkùnrin kan òfin yẹn náà ló de fífẹ́ obìnrin kan papọ̀ mọ́ arákùn ará arábìnrin bàbá ìyàwó tàbí arábìnrin ìyá ìyàwó. súnà ló wá jẹ́ ká mọ̀ wípé tó o bá ti fi obìnrin kan o tó o wá fẹ́ fi obìnrin míì pẹ̀lú rẹ̀ o ò gbọ́dọ̀ arábìnrin bàbá rẹ̀ tàbí arábìnrin màmá rẹ̀. èyí wà nínú àdìsí Bukhari àti àdìsí Muslim láti ọ̀dọ̀ Abu Huraira dájúdájú òjíṣẹ́ Allah sallallahu alayhi wa sallam ó sọ pé látúnkàhùlì mari'a àlá àmàtìhà wàlá àlá kọ̀ọ̀látìhà wọn ò gbọ́dọ̀ fẹ́ obìnrin kan lé arábìnrin bàbá rẹ̀ àti arábìnrin màmá rẹ̀ ṣe ti wá rí báyìí nísìnyí wípé súnà nínú súnà nínú hadithi láti rí àlékún ìdájọ́ sí ayalu Qur'ani yìí ohun tí Qur'ani mú wá generally tó mú wá ní amen hadithi wá ṣe àdáyanrí ọ̀kan nínú rẹ̀ ìyẹn jẹ́ iṣẹ́ tí hadith àti Qur'an máa ń ṣe lára alukur'an. apẹẹrẹ míì tún